agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọ̀làgúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state díàjọ bájẹ́ jésù pàdé kò gbàgbára ọ̀tun fún iṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan god bless you. orúkọ mi ni general prophet michael ọlákúnlé àgùdà jp láti ní ìjọ kerubin and seraphim holy church of nazareth eh, bàbá wòlíì ọlágúnjú mo kàn máa ń gbórúkọ wọn ni mi ò mọ̀ wọ́n mi ì tẹ́ ẹ pàdé níbì rí mo dẹ̀ máa ń kọjá ní iwájú mínísírì wọn ṣùgbọ́n January ọwọ́ agbára ni Ọlọ́run fi mú mi jáde kúrò nílé so mo kúrò àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní January two ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó lágbára ní church ọ̀dọ̀ mi so wàá tó di January three ó tún repeat ara ẹ̀ tó lágbára gan kí ló ṣẹlẹ̀ ni wípé mo ní kí wọ́n tan generator ńlá ní church wọ́n tán generator yẹn high fúnra ẹ̀ ó dẹ̀ burn gbogbo àwọn nǹkan inú church which is cost me a lot of money mo kígbe ọ̀pọ̀ àwọn ọmọ yẹn pé kí lẹ ṣe nídìí generator wọn làwọn ò débi generator ah mo ṣàmú yẹn mọ́ra ọlọ́gbàdúrà kí ló ń ṣẹlẹ̀ ọdún tuntun lélẹ́yìí pàtó di January three mo ní kó má tan generator yẹn kó lọ tan generator mi wọ́n tan generator mi again the same thing àwọn electronics tó kù ó tún burn bí mo ṣe kó ẹrù mi nìyẹn sínú mọ́tò mo ṣe gbé kan ní mọ́tò mi nìyẹn mo ṣe kúrò nílé mi sọ fún ìyàwó àtọmọ mo gba etí òkun lọ for three four days wọ́n ń pe nọ́mbà mi mi ò píkẹ́ mo switch phone mi off kí ló ṣẹlẹ̀ ọdún tuntun ni mo wọ̀ yìí mo ṣe wá kó wàhálà àti ìdààmú ní ọdún tuntun yìí irú ọdún wo lọ́dún yìí fẹ́ jẹ́ wọ́n ń gbàdúrà ọlọ́run wa ní kí báwọn pàdé ní orí òkè méje so àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè wọ́n text message wọ́n lọ pe àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n mọ̀ tó jẹ́ kó wọ́n bá mi sọ̀rọ̀ mọ́dà mi pè pé kí ló dé kí ló ṣẹlẹ̀ mo ní kò sí wọn wálé lọ́jọ́ karùn-ún wá sí church so ìkan nínú àwọn labour mi tí a jọ wọ́n tájọ kọ́lé sádùúgbò wọ́n kọ́lé sádùúgbò church mi muslim ni wọ́n àwọn ni wọ́n ń mo ní mò ń travel padà wọn níbo ni mo tún lọ mo ní mò ń lọ sórí òkè wọn dà orí òkè kan náà wà táwọn náà dẹ̀ ń lọ pé orí òkè CAC ni o agbára ọlọ́run nígbà ni pé apò mò wọ́n jẹ̀ dá orí òkè yẹn sílẹ̀ pé tí n bá dẹ̀ tí n bá dẹ̀ máyè o pálásọ ara ni mo ní gbogbo ibi tó bá ti pe orúkọ Jésù kò sórí òkè tèmi ò kí n lọ àwọn náà ìbàdí wọn ni wọn ń ṣe sẹ́mínà bẹ́ẹ̀ káwọn dẹ̀ mọ̀ pé mo máa ń like sẹ́mínà gan wọn á gbéra mo yà ní apò mọ̀ ọjọ́ mẹ́ta tí mo lò ń bẹ́ẹ̀ pẹ̀lú wọn mo bá wọn nínú program yẹn ọjọ́ mẹ́ta tó máa fi parí ẹ̀ I begin to pray gẹ́gẹ́ bí aríran àti wòlíì lẹ́yìn ọba débi kan ìyàwó pé ibo ni mo wà yìí kí ẹ bá ti from from fire pan to fire ṣùgbọ́n nígbà mo dórí òkè yẹn mo rí ìmọ́lẹ̀ ọlọ́run níbẹ̀ mo wá béèrè àwọn nǹkan mẹ́ta kan lọ́dọ̀ ọlọ́run bí torí òkè yìí bá jẹ́ orí òkè ẹni tó tọ́jú pé ibi tọ́lọ́run wà lélẹ́yìí mo fẹ́ rí nǹkan báyìí mo fẹ́ rí nǹkan báyìí mo fẹ́ rí nǹkan báyìí mo dẹ̀ fi gẹ́gẹ́ bí ìmọ̀ tí mo ní àti ẹ̀kọ́ mi pé ẹnikẹ́ni tó fẹ́ gbà òun náà bídọ̀ fi fún ni gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀ mo fi tọ kankan àti gbàgbọ́ kan ṣe mo dẹ̀ padà orí òkè mẹ́rin ni mo lọ so the next program wọn tó ń ṣe ní ọlọ́ṣẹ́ ní ọ̀sẹ̀ kejì nígbà tí mo ti rí pé ibi àkọ́kọ́ ọlọ́run ti bá mi sọ̀rọ̀ pé òun ọlọ́run lòún pẹ́ ní agbára òun wà ń bẹ tí mo dẹ̀ ti rí ìmọ́lẹ̀ ọlọ́run níbẹ̀ mo tún gbéra mo tún wá sí program yẹn níbàdàn látìkó ìyàwó mi àtàwọn ọmọ mi dání a wá síbẹ̀ mo padà sẹ́kọ̀ọ́ pípadà sẹ́kọ̀ọ́ tí mo padà sẹ́kọ̀ọ́ láàárín ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì yẹn títí di ìsinsìnyí ọlọ́run ò tí ì dúró ọ̀dọ̀ mo lọ àwọn orí òkè míì káàkiri bẹ̀tì tí èèyàn bá jẹyán nínú abọ́ tó dẹ̀ jẹ ọbẹ̀ èèyàn máa mọ eléyìí tó dùn èdè màmá eléyìí tó yó òun nínú ẹ̀ so àti nígbà tí mo dé mo mọ̀ pé ọlọ́run wà pẹ̀lú baba Moses Ọlágúnjú ọlọ́run pè wọ́n ọlọ́run ló rán wọn níṣẹ́ àwọn tó bá wọn rìn gan ò mọ̀ ọlọ́run wà Jacob wípé ọlọ́run ń bẹ níhìn èmi kò sì mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń bá wọn rìn gan wọn ò mọ̀ ọlọ́run wà níhìn so mi ẹ̀mí àti wọn ò ní compensation kan ju pé wọ́n ń ṣe program bàtí mo dẹ̀ ti mọ̀ pé mo rí agbára ọlọ́run níbì kan so any other program tó ti ń ṣe láti January yẹn I make sure I make myself available and lẹ́yìn ìgbà yẹn mo ti kó àwọn ìjọ lọ́bẹ̀ láìsí program bíi ẹ̀ẹ̀mejì ni mo ti lọ mo ti kó bọ́ọ̀sì lọ bíi méjì mo ti kó àwọn èèyàn lọ sọ̀rọ̀ ta lọ pray mo ti kó àwọn wòlíì mi lọ àwọn council of prophets and prophetess mo ti kó wọn lọ láti lọ gbàdúrà níbẹ̀ so ọlọ́run àwọn ìrírí tọ́lọ́run rẹ̀ fi hàn wá bí aríran pé ọlọ́run wà ní ibẹ̀ yàtọ̀ pé orí òkè ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa di ọjà tí gbogbo ayé ná ìmọ̀ràn tí mo ní fún àwọn ìránṣẹ́ ọlọ́run kí n bẹ̀rẹ̀ láti inú mínísírì gangan gangan àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà níbi kí wọ́n kọ́ àpẹẹrẹ rere lára bàbá yẹn fún ara yẹn torí mo rí àwọn àpẹẹrẹ kan nínú ayé bàbá yẹn bí ọlọ́run ti máa ń bá mi lò tí àwọn èèyàn ń wò mí bíi ọ̀dẹ̀ mo wá rí gbogbo àwọn tó dẹ̀ pè mí ní ọ̀dẹ̀ yẹn lénìí wọ́n wà lẹ́yìn pátápátá níwájú aṣíwájú mi àpẹẹrẹ àkọ́kọ́ ni pé mo kọ́ àpẹẹrẹ kan lára bàbá yẹn níwájú bàbá abíyára ibi tí wọ́n ti dìde orísun yẹn wọn ò gbàgbé orísun yẹn wọn ò dẹ̀ tàpá sí orísun yẹn wọn ò dẹ̀ wò pé àwọn ga wọ́n máa rí aṣíwájú wọn nílẹ̀ so ẹnikẹ́ni tó bá ti ní irú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ àti irú ìtọ́ni orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọn kì í ṣubú kí àwọn tó wà ní abẹ́ wọn àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn tí wọ́n súnmọ́ wọn wọ́n kó àpẹẹrẹ rere yìí lára wọn èkejì kí wọ́n ní ìgbàgbọ́ nínú ohun gbogbo tí ọlọ́run bá ti ẹnu wọn sọ olúwa wípé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká lọ báyìí wọ́n fi ìgbàgbọ́ lọ torí gbogbo ohun tí wọ́n sọ gbogbo ohun tí wọ́n gbà ládùúrà gbogbo ohun tí wọ́n kọ́ ní ẹ̀kọ́ tí mo mú lò tí mo tẹ̀lé bí ìránṣẹ́ Ọlọ́run mo rí mo rí àpẹẹrẹ rere mo dẹ̀ rí ìyípadà nínú iṣẹ́ ìránṣẹ́ mi àti ayé mi fúnra mi ayé àwọn ọmọ mi àti ìyàwó mi gan fúnra mi I can say year tí mo mọ bàbá Alágúnjú tí mo súnmọ́ wọn díẹ̀ ni mo ní ìyàtọ̀ tó lágbára jù nínú ayé mi wọnú ayé mi agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọ̀làgúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state díàjọ bájẹ́ jésù pàdé kò gbàgbára ọ̀tún fún ṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan god bless you.